wa rahmatulahi wa barakatuh. lórí ètò lónìí lànà alukur'an àti sunna wọ́n ti bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. lónìí a ṣàlàyé fúnra wa díẹ̀ nípa ohun tá à ń tún bá bọ̀ láti bí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn ìyẹn sòyàmù Ramadan àti àwọn àdájọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tọrọ mọ́ ohun tó ṣẹ́kù níwájú wa títí tí a fi sọdún. ẹ̀rí sòyàmù Ramadan orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam márùn-ún eléyìí tọ́lọ́ rán anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma pé orí òpó márùn iná la ma ìsìn islámù lé lórí nàtànàbí wa ń ṣàlàyé àwọn òpó márùn yìí ó mẹ́nuba kákẹ́nu rọ́ṣẹ̀sìn fọlọ́ nínú oṣù ramadan eléyìí tó túmọ̀ sí wípé ìwọ tó ń mójútó ramadan ó o ọ̀kan nínú àwọn òpó ẹ̀sìn márùn iná ló ń ṣàmójútó rẹ̀ yẹn fẹ́ni tó bá ṣe sùyàmù rọ̀mọ́bọ́nà yìí pẹ̀lú ìmánì tó sì ṣe é pẹ̀lú ẹ̀mí pé ọ̀dọ̀ ọlọ́run lòún ti fẹ́ gbẹ̀san rẹ̀ nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ìmáàmù Bukhari anabi sallallahu alayhi wa sallam ó ní man sama rọ̀mọ́bọ́nà ìmánà ní wàhtísábà gufira lahu ma taqaddama min ẹnikẹ́ni tó bá kẹnuru tó fi ṣẹ̀sìn fọ́lọ́ nínú oṣù rọ̀mọ́bọ́nà nítorí gbígbàgbọ́ tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti nítorí pọ́dọ̀ ọlọ́run nìkan ló ti fẹ́ gbẹ̀san rẹ̀ ọlọ́run ọba ó ṣe àforíjìn gbogbo ohun tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ subhanallah ẹ̀rí tó bá ṣe pé ìjọ mọ́kàndínlọ́gbọ̀n eléyìí tó ti síwájú yìí torí ìmánì la fi ṣe àti nítorí pọ́dọ̀ ọlọ́run la ti fẹ́ gbẹ̀san rẹ̀ irú ẹ̀san ńlá ti ń retí èèyàn nù pé wọ́n ó ṣe àforíjìn gbogbo ohun tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni kìyàmù lẹ́yìn eléyìí tí ń wáyé nínú oṣù Ramadan ẹ rí i pé gbogbo òru iná làáfin dúró sẹ̀sìn fọlọ́n eléyìí náà nínú hadithi kan náà anabi ni man qama Ramadan imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá tún dúró tó fi sẹ̀sìn fọlọ́n lóṣù Ramadan nítorí pé ọgbọ́lọ́wọ́n bá gbọ́ àti nítorí pọ́dọ̀ ọlọ́ọ̀nìkan ló ti ń wẹ̀sán rẹ̀ ọlọ́run bó tún ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni Laylatul Qadr eléyìí tó dájú pé ó ti wá ó ti lọ ọjọ́ wo gan pàtó ló wá jẹ́ ọlọ́run nìkan ló mọ̀ tó bá ṣe pé èmi pẹ̀lú rẹ bá lo àwọn ọjọ́ yìí dáadáa a ṣe pé Laylatul Qadr bá wa dáadáa a sì lò dáadáa ẹ̀san ńlá tọ́lọ́run wa máa fi ṣàyàn oore tọ́lọ́run máa fi ṣèyàn látàrí pé èèyàn ṣàmójútó Laylatul Qadr bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọlọ́run ọba kò fi ṣe gbogbo wa. nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó ní man qama Laylatul Qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ̀sìn fọlọ́ ní Laylatul Qadr nítorí ìgbàgbọ́ tó ní sọ́lọ́ àti nítorí pọ́dọ̀ ọlọ́run nìkan ló ti fẹ́ gbẹ̀san rẹ̀ ọlọ́run ọba ó ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ amaku oríire o oríire eléyìí téèyàn máa ṣe látàrí pé èèyàn kẹnuru nínú Ramadan oríire eléyìí téèyàn máa ṣe látàrí pé èèyàn dúró sẹ́sìn fọlọ́n lóru Ramadan oríire eléyìí téèyàn máa ṣe látàrí pé èèyàn fi òru Laylatul Qadr dúró láti fi sẹ̀sìn fọlọ́ wọn bẹ ẹlẹ́dàá wa. akramakumullah eléyìí tó túmọ̀ sí wípé eléyìí kò sí fún ẹni tó jẹ́ kó fi gbogbo nǹkan yìí tó fi ráàlì bí ẹni tó ṣe pé ọ̀sán Ramadan àti ẹ̀ kò yàtọ̀ sí ọ̀sán àgbà tí ò sí Ramadan ọ̀rọ̀ ọlọ́rọ̀ iná ni ó máa sọ ẹ̀gàn àti òfófó iná ni ó máa fẹnu sí gbogbo orú eléyìí báyìí kì í jẹ́ kéèyàn orí ládàá kankan nínú àdéhùn anábì sallallahu alayhi wa sallam ó ní man lam yada'a qawla zuri wal amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ẹni tí ó pa ẹ̀rí èké àti fífẹ́ ẹ̀rí èké ṣiṣẹ́ ọlọ́run bùkátà kọ́ má jẹ́ kọ́ má mu. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àmọ́ yìí pé mọ́ṣáláṣí kún jọjọ ní ìjọ àkọ́kọ́ tá à ń retí pa bẹ̀rẹ̀ Ramadan lọ́la àwọn èèyàn pọ̀ láti ṣe sọ̀látù tarawih wọ́n tún pọ̀ níjọ́ kejì ìjọ́ kẹta kí ló dé tó fi jẹ́ pé láti àwọn ọjọ́ yìí lọ síwájú jíjoro ní mọ́ṣáláṣí ń joro táwọn èèyàn dínkù kí ló dé nígbà tí èsì pẹ́ dálẹ̀ ẹ̀yin tó ṣe pọ̀ yẹ kẹ̀sìn lọ kí ló dé tẹ̀ wọ́n á ń sáfẹ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn olùmọ̀ máa ń sọ wípé bíksel qawm la ya'buduna Allaha illa fi Ramadan ẹni bú ni wọ́n àwọn atani àwọn ẹni tí kì í sin lọ́n àfi lóṣù Ramadan ẹ wá wo bóṣù Ramadan ṣe rí fọ́pọ̀lọpọ̀ ní ìsìn wọ́n ètò sin lọ́n nínú rẹ̀ náà a'udhu billahi minash shaitani rojim yàtọ̀ sí wọ́n tó tún jẹ́ pé ńgbà tó di òru gbogbo òru Ramadan tó yẹ kó máa fi dìde dúró kó máa fi ṣe fún Ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa bọyọ Ọlọ́run ó tiẹ̀ jẹ́ kó o ṣe kòńgẹ́ Laylatul Qadr wọ́n tún wá lọ ẹ lọ tu tébù kalẹ̀ ni ẹ̀ wá ń dá wá kà ń kọrin ẹ̀ nìkan mú wá alájà kan mú wá oníkàbọ̀ ń bẹ lọ orí orí lè látò kọ́dìrì ẹ̀ gbọ́ sẹ́yìn gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ tó ní ká máa sí lè látò kọ́dìrì nìyẹn. àní máa ń kọ́ ọmọ lẹ́yìn lẹ́tọ̀ kọ́dìrì tó bá ní máa ń kọ́ ọmọ àìkọ́ ọmọ bí sọlẹ́ẹ̀tì ibadatan lillah ti gbọ́n ibùsùn oníkálukú wọn wá dojúkọ ìjọsìn nítorí pé kálukú fẹ́ ṣoríire ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ó ṣoríire yìí. ní ìparí Ramadan anabi sallallahu alayhi wa sallam ó ṣe lọ́rùn àìpé ká máa yọ zakatul fitr zakatul fitr yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ o lórí gbogbo tó lórí tẹlẹ́mù wa àti ọkùnrin àti obìnrin olówó àti mẹ̀kúnnù bákan náà ọ̀ràn yẹn ló tún jẹ́ lórí ẹni tó jẹ́ ọmọlúàbí àtẹni tó tiẹ̀ jẹ́rú nítorí ẹ̀ májẹ̀mú tí zakatul fitr tó fi máa ń jọ́ràn yàn lórí èèyàn òun náà ni al-islam wal-haya kẹ́ni tí ó yọ kó jẹ́ mùsùlùmí kó sì jẹ́ni tó jẹ́ pé ó ń bẹ lẹ́mìí ó ń bẹ láàyè eléyìí tó túmọ̀ sí pé tá a bá bímọ ní alẹ́ ọdún kọ̀la zakatul fitri ti di ọ̀ràn yàn lórí rẹ̀ zakatul fitri láyé anabi sallallahu alayhi wa sallam nǹkan oríṣi márùn iná ní bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ pé wọ́n fi yọ ní ayé anabi sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan yìí iná láti rí tamur dábínú nìyẹn aqit òun náà ni mílíkì tí wọ́n sá tó gbẹ tó wá dàbí kúlíkúlí ẹlẹ́kẹta òun náà ni azabib eléyìí jẹ́ inab eléyìí tó ṣe pé wọ́n sá òun náà gbẹ ẹlẹ́kẹrin òun náà ni bur eléyìí ti ṣe alkama wheat ẹlẹ́karùn òun náà ni sha'ir àwọn nǹkan tó fi yọ zakatul fitr nù láyé anabi sallallahu alayhi wa sallam eléyìí tí ò túmọ̀ sí pé lálá gbọ́ngàdán àyàfi táwa náà bá rí nǹkan kan nínú àwọn nǹkan márààrún yìí kátó di pa àyọ zakatul fitr òfin tó dé ni pé oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ wa eléyìí táwọn èèyàn máa sábà jẹ òun náà la fi yọ zakatul fitr pẹ̀lú májẹ̀mú pé kọjá ipe níta fẹ́ fi yọ zakatul fitr yẹn ọgbà káfí múdù wọn ọgbà káfí múdù wọn múdù òun náà lẹ̀kún wọ ọwọ́ méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí ò sì kéré jù ọwọ́ tá a tẹ́ pẹrẹsẹ tá a sì fún tá a fún pin dáin òun náà ni wọ́n ń pè ní múdù ẹyọkan múdù mẹ́rin wá ní tẹnìkọ̀ọ̀kan eléyìí tá à ń pè ní sọ́à múdù mẹ́rin ní tẹnìkọ̀ọ̀kan múdù mẹ́rin ní bàbá ọ̀yọ́ múdù mẹ́rin náà ní ọ̀yọ́ fáwọn ọmọ rẹ̀ tó fi dórí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí múdù mẹ́rin mẹ́rin ọkọ yọ fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá yọ fọmọ ọ̀dọ́ rẹ̀ gbogbo ẹni tó ṣe pé ẹ̀yin lẹ́ ń bọ̀ ẹ yọ zakatul fitri ẹ yọ fún wa sunna anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé ká yọ zakatul fitri nítorí àwọn àǹfààní ńláńlá méjì tí ń bẹ ńbẹ̀. alákọ̀ọ́kọ́ òun náà ni pé zakatul fitr yóò máa jẹ́ tóhùrọ̀tàn lọ́sọ́ọ́ìm yóò máa jẹ́ nǹkan tí ń fọ ẹni tó ṣe sùyàmù rọmọdán tí yóò máa fọ ma àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí tó ṣe pé a dá nínú rọmọdán zakatul fitr ọlọ́wọ́n fi bá wa fọ ma. ẹlẹ́ẹ̀kejì àǹfààní ńlá yìí òun náà ni pé yóò àwọn lè má ní tí wọ́n jẹ lọ́jọ́ ọdún zakatul fitr yóò jẹ sábàbí táwọn náà fi ní tí wọ́n lè jẹ ní ìgbà tó bá di ọjọ́ ọdún yìí báyìí akramakumullah ǹjẹ́ zakatul fitr sáwa lè yọ pẹ̀lú oúnjẹ tó jẹ́ pé ọgbà processing gẹ́gẹ́ bíi ká pé semovita gẹ́gẹ́ bíi ká sọ pé gààrí bẹ́ẹ̀ ni a lè fi yọ nítorí pé nínú àwọn oúnjẹ oríṣi márùn eléyìí tí mo ti wí ṣáájú pé ní àkọsílẹ̀ wà lórí pé ni wọ́n fi yọ zakatul fitr láyé anabi sallallahu alayhi sallam a rí i pé mẹ́ta nínú àwọn oúnjẹ yìí òun náà ló gba processing òun náà ni atamur tamur yìí sàdédé jẹ́ tamur ní ìgbà tí wọ́n ṣàtọ́gbẹ́ ló di tamur processing náà nìyẹn akit kìí sàdédé jẹ́ akit ṣùgbọ́n ó ti jẹ́ mílìkì tó tó tó tó kí lẹ́yìn ìgbà náà ni wọ́n process ẹ̀ wọ́n sa ọgbẹ́ ó fi wá dàbí kulikuli bẹ́ẹ̀ náà ni zabib zabib kìí sàdédé jẹ́ zabib láti pìlẹ̀ inab ló ń jẹ́ so kó tó wá di pé wọ́n sa ọgbẹ́ ó di zabib bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé oúnjẹ kan mìíràn ń bẹ tá a lè fi múdù wọn láwùjọ tiwa náà tó jẹ́ pé ọgbà ká fi múdù wọn àmọ́ kò sàdédé rí bó ti ṣe rí òun àfi lẹ́yìn ìgbà tó gba processing kò sí ní tó burú bẹ́ẹ̀. tá a wá lè fowó yọ zakatul fitr rárá o a gbọ́dọ̀ fowó yọ zakatul fitr nítorí pé oúnjẹ là nàbí wa sallallahu alayhi wa sallam ká fi yọ. ẹ rí ẹ̀sìn islam wọn kì í fagbárí fìfò lásán ṣe bọ́ba ti ṣe wà là ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní man yuti'i ar-rasula faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ̀ ọlọ́run ọba tún sọ nínú alukur'an ó ní wa in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam ẹ mànà sọ ànábì tó mànà tá a tọ̀ tá a fi mànà òun lọ sọ pé ǹjẹ́ la gbọ́dọ̀ fi yọ ìwọ wá sọ pé rárá a lè fowó yọ bóòlù a lè fowó yọ wọ gẹ́gẹ́ bíi ta ni ànábì wo ni wọ ànábì tọ́lọ̀ ń fẹ́ sìn ràn ó lóúnjẹ ní ká fi yọ wọ́n wá ní tó wò ní pé owó ni aláìní ń bùkátà ju oúnjẹ lọ ṣé wọ́n lọ́kọ́ anabi sallallahu alayhi wa ni ní gbogbo ìgbà láti ìgbà ti dáyé owó a máa wùyàn ju nǹkan míì lọ ẹni tẹ́bi ń pa tá a sì gúnyán kalẹ̀ fún tá a kọ́ ẹran sí lórí dáadáa tá a sì sí tó náà rí ebi ní sì ń pa tá a wá nítọ̀ nínú kọ́ ọjọ́ oúnjẹ yìí kọ́ máa lọ àbí kọ́ gba ń ta kó sínú ẹnfúlọ́pù yìí ẹ rí i pé ń ta kó sínú ẹnfúlọ́pù ní olóhùn ọgbà lérò yìí pé owó tí ń bẹ nínú ẹnfúlọ́pù yọ pọ̀ débi pé òun lè fi ra irú oúnjẹ jù bẹ́ẹ̀ lọ láì níye gbà nígbà tó sì ṣe pé nígbà míì ó ṣe é ṣe kó jẹ́ pé owó tí ń bẹ nínú envelope náírà márùn márùn ni kọ̀ọ̀kan kankan àmọ́ bọ́mọ èèyàn ti ṣe lójú kòkòrò owó tó owó ní òfun lọ́la tí bọ́lá wọn bá ti sọ́nù alukur'an ó ní wa tuhibbuna al-mala hubban jamma ẹ nífẹ̀ẹ́ owó ní ìfẹ́ tó ṣe é pé ìfẹ́ afọ́jú ìfẹ́ yẹn ti pọ̀ jù akramakumullah síbẹ̀síbẹ̀ anabi ò ní ká fowó yọ oúnjẹ ló ní ká fi yọ ẹ ẹ wá ní tá a bá fún tọ́ba gba tọ́gbà ní zakatul fitr tán kọ́ba gbé lọ́jà kọ́lọ́ ta kó fi rówó tí fẹ́ òun lọ́mà so islam sọ yìí pé oúnjẹ ni ká yọ. akramakumullah lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sí nǹkan tó burú kó jẹ́ pé àwọn èèyàn ládùúgbò kan wọ́n ń dá zakatul fitr wọn wọ́n ń dájọ́ sí mọ́ṣáláṣí lérò wípé kí ìmáàmù mọ́ṣáláṣí àti làdáni wọ́n bá wọn fi sọwọ́ sí àwọn aláìní tó wà ládùúgbò torí pé àwọn ń ju gbogbo àwọn èèyàn yòókù lọ tọ́ eléyìí kò sí ní tó burú ń bẹ lópin ìgbà tó bá ṣe pé ìmáàmù àti làdáni tí wọ́n fẹ́ kó zakatul fitiri sí lọ́dọ̀ àwọn náà fi jíṣẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ lábẹ́ ẹbẹ́ kò sí ní tó burú kí ìmáàmù náà múnú ẹ̀ tó bá ní bùkátà sí kò sí ní tó burú kí làdáni náà múnú ẹ̀ tó bá ní bùkátà sí èyí tó burú ni kí bàbá ìmáàmù kọ́ wá kó gbogbo ẹ̀ kókó wọlé lọ́nà tó ṣe pé gbogbo aláìní àdúgbò àwọn àwọn ò ní nípìn nínú rẹ̀ ìgbà tí ìmáàmù ti kó lọ gbogbo èèyàn náà wọ́n ti fún un kò rí bẹ́ẹ̀ o lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa aláìní ni wọ́n ní kó fún ìmáàmù wa jólówó masha allah la quwwata illa billah kí ni wàá fẹ́ máa gba zakatul fitiri sí tọ́ ọmọ pa aláìní ni wọ́n ní kó wọ́n máa fún zakatu ni eléyìí jẹ́ báwọn tọ́ ǹjẹ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ pé oúnjẹ oúnjẹ iná láàfin yọ zakatul fitir ǹjẹ́ wàá tọ́ kọjá pé bíi bọ́ǹfìtà àbí bíi ẹ wọ́n ti pè mílò lọ yọ zakatul fitir àti búrẹ́dì ẹni tó bá lòun fi ro eléyìí yọ zakatul fitir wọ́n tanra rẹ̀ jẹ ni o oúnjẹ tí wọ́n ń wọ̀n ní múdù oúnjẹ tí wọ́n ń wọ̀n ní múdù òun la fi yọ zakatul fitr akramakumullah zakatul fitr á yọ ní ìgbà tá a bá ti gbọ́ pé ọ̀la lọ́dún látàlẹ́yìn ni lè yọ zakatul fitr wa tá a bá wá da dúró dàárọ̀ ọjọ́ ọdún ṣáájú kó tó di pa ṣe sọ̀látul eid ká ti yọ òun lọ dáa ká yọ láàárọ̀ ọjọ́ ọdún ṣáájú kó di pa ṣe sọ̀látul òun ló ti dáa zakatul fitiri yìí báyìí tá a bá dá tèèyàn púpọ̀ jọ fèèyàn kan kò sí tó burú mbẹ̀ tá a bá sì mú zakatu èèyàn kan tá a pín fèèyàn méjì mẹ́ta kò tún sí tó burú mbẹ̀ bọ́ bá ti ṣe wọ̀ iná ló lè pín fáwọn ẹni tó fẹ́ fún. ẹ wàá rí zakatul fitiri yìí téèyàn bá ti wá yọ tó bá fi dípa ṣe sọ̀látul eid ìtọ́ dájú ni pé zakatul fitiri yẹn ti di gbèsè lọ́rùn èèyàn ṣùgbọ́n téèyàn bá wá yọ lẹ́yìn sọ̀látul eid kò ní jẹ́ zakatul fitiri máa sàárà kan ní ọmọ ajẹnu àwọn sàárà bẹ́ẹ̀ la nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló wí. ẹ̀yin olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n tí ẹ̀yin náà bá wo ojú agbo yín ẹ rí i pé oṣù ramadan eléyìí tí a ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn báyìí ó ti pé mọ́kàndínlọ́gbọ̀n pípé tó sì pé mọ́kàndínlọ́gbọ̀n yìí ó ń tọ́ka sí pé tí ilẹ̀ òní bá sú pẹ̀lú ògo ọlọ́run tóòrùn bá ti wọ̀tà ìwọ̀ lónìí iná ìlà bẹ̀rẹ̀ sí ní wóṣù á sí ibere wóṣù oṣù ìbẹ̀rẹ̀ oṣù Shawwal tọ́lọ̀ ń bá ní kárọ́sù lónìí eléyìí túmọ̀ sí pọ́lá ní ọ̀jẹ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan tá a bá wá rọ́sù lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ lónìí eléyìí túmọ̀ sí pé Ramadan ó ọ̀túnla ní ọ̀wọ́ ajé ọjọ́ ọdún. akramakumullah àwa kìí forí lásán ká fi ṣèṣirò gbàwó lábẹ̀rẹ̀ Ramadan àìfagbárí lásán ṣèṣirò gbàwó láparí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti làkalẹ̀ fún wa àlàkalẹ̀ tí ò ṣe yí padà ó ní sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in ghumma alaykum fa'iddu iddata sha'ban thalathina yawman anabi ni ẹ ní ìgbà tẹ́ bá ti rọṣù ẹ túnú nígbà tẹ́ bá tún rọṣù tí ọlọ́run bá ní kí kùrukùru kó bójú ọjọ́ kẹ́ ẹ fi mọ́ rí lílé oṣù àjẹpẹ́ ka ọjọ́ kó pọ́gbọ̀n nígbà tó sùn tẹ wàánu rẹ̀ bá pọ́gbọ̀n àjẹpẹ́jọ́ tí ó tẹ̀lé yọ jẹjọ ìjọ kìíní Ramadan bẹ́ẹ̀ náà ni tí Ramadan bá parí tá a bá ti rọ́ṣù lálẹ́ òní eléyìí túmọ̀ sí wípé ọ̀la náà yọ jẹjọ ọgbọ̀n nínú Ramadan àjẹpọ̀tún la ní ọ̀jẹjọ ọdún akramakumullah bẹ́sìn Islam ti ṣe fi kọ́ wa nù a ò ní ìlànà ó ń lo fin eléyìí tó ṣe pé kò ṣeé takò èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ni anabi sallallahu alayhi wa sallam ó wá fi kọ́ wa wípé tá a bá ti gbọ́ pọ̀lá lọ́dún bíi ká pé arósù lálẹ́ òní yìí báyìí ọ̀la wa lọ́dún ní kété tá a bá ti gbọ́ pé wọ́n rósù a máa ṣe at a máa wí àwọn gbólóhùn yìí allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar. Allah allahu akbar walillahi alhamd a máa wí lẹ́ni tó gbọ́n sókè àmọ́ àní máa wí papọ̀ ẹnìkan sì ní máa wí ká máa dáhùn oníkálukú máa sọ tiẹ̀ nígbà tó ń bá ń sọ tiẹ̀ wàá rọra gbọ́n sókè lọ́nà tó ṣe pé mi ti mà wípé ń tó yẹ ká máa wí nù máa fi tara rẹ̀ kọ̀ lọ́nà tó ṣe pé mi tí mo fi gbàgbé máa tara rẹ̀ rántí pé ń tó ká máa wí òun náà láti máa wí títí tílé ó fi òun náà láti máa wí nígbà tá à ń bá ń lọ sí eid àní yéwu ìgbà tá a bá dé ìdì náà ìgbà tá a bá bẹ̀rẹ̀ sọ̀láàt eléyìí ni ọlájà. mo lérò pé ẹ ti ń gbádùn ẹ̀kọ́ eléyìí tí a ti ń gbọ́ látọ̀dọ̀ bàbá wa dr sharafdin gbadebo raji lórí àkànṣe ètò ìlànà alquran àti sunna eléyìí tí ẹrú ọlọ́run kan tó ṣe rẹ̀ ẹ láǹfààní láti béèrè béèrè lọ́wọ́ bàbá wa lórí ètò fún tòní zero eight zero sixty two eighty sixty four thirty lẹ́ẹ̀ láǹfààní láti pè zero eight zero sixty two eighty sixty four thirty lẹ́làǹfààní láti pèsè lórí ètò àkànṣe ètò ìlànà alukoran àti suna ó ní ètò eléyìí tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí hello ẹ ti wà lórí ètò yìí o. salaamu maaleykum salaam. abu umaru elewure ni. ẹ ṣeun. a fẹ́ bẹ̀rẹ̀ yìí pé tí oṣù tí wọ́n kà yìí tó bá jẹ́ pé ń wòrò oṣù lálẹ́ ṣé ẹni tí ò wá láti jẹ́ pé irú ọ̀la nìsín á gbàwẹ̀ ni àbí ànígbàwẹ̀ pé tọ́wọ́ á ṣe pé òun rúṣù ní alẹ́ ìbáyìí torí àwọn mi ti ń yọ̀dọ̀ yìí pé lọ́la ọdún náà ni. Hmm. tí a bá ti rọ́ṣù ọ̀la náà jẹ́ Ramadan nítorí pé ìlànà alukur'an àti sunna la fi bẹ̀rẹ̀ Ramadan ìlànà alukur'an àti sunna náà la fi parí ẹ̀ hmm. ṣùgbọ́n ẹni tó bá ṣe pé fẹ́ẹ́nu ló fi bẹ̀rẹ̀ ó dájú pé fẹ́ẹ́nu náà ni ó fi parí. Hmm. <laughs> hello. hello? hello? salamu aleykum. aleykum salam. a kí àwọn sáàsì wa o ọlọ́run jẹ́ kí wọ́n gùn lẹ́mìí tó wa à ń gbádùn wọn. hello. hello. hello ọtí ń gbọ́ yín o. salaamaleykum. aleykum salaam. ẹ káàsán ẹ ṣeun. ẹ jọ mo fẹ́ béèrè ìbéèrè pé téèyàn bá kírun àwọn mi gba ibì kan wọlé ní mọ́ṣáláṣí tó gba pé ojú ọ̀nà tó wọ mọ́ṣáláṣí tó bí méjì mẹ́ta ṣé ń gbọ́dà. pé wọ́n wá kírun tán ẹlòmíràn wá ń sáré pé kó wọ́n kọjá nínú ọwọ́ kó bàtà láti ibì kan gba inú ó kó bàtà lọ́wọ́ àbí tí tó kó sáájú aṣọ tó gba inú mọ́ṣáláṣí kọjá. orúkọ yín àtijọ́ ti ń pè. abdulhamid ládìrẹ́gbà ahmed ládìrẹ́gbà. ẹ ṣeun kò sí tó burú kéèyàn kó bàtà kọjá nu mọ́ṣáláṣí nígbà tí èsì pé bàtà ń bàtà ló jí kó mhm. kò sí tó burú ń bẹ̀ ìyẹn àti máa gba mọ́ṣáláṣí sọdá sódì kejì kò sí tó burú ń bẹ̀ mhm. torí pé Ọlọ́run ẹlẹ́dàá sọ pé wala junuban illa abiri sabilin hatta taghtasilu ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ ọ̀gbọ́dọ̀ jókòó nu mọ́ṣáláṣí àyàfẹ́ni tó bá fẹ́ gba mọ́ṣáláṣí rí kọjá sódì kejì. Mhm. <laughs> hello hello sir. ẹ ṣeun. àmàlù ló sọ̀rọ̀ láti. ẹ bóun sókè dáadáa o. àmàlù ló ń sọ̀rọ̀ láti sàdé ògbómọ̀tọ̀. ẹ ṣeun. mo fẹ́ bẹ̀rẹ̀ pé ẹ ẹ pàtàkì lè fi sí yẹ. tí ìyẹn bá fẹ́ yọ ìyẹn lè yọ fún christian. and then ṣé ìyẹn lè yọ fún ẹni tó bá wúyàn. èyí lè yọ fún student àlùyí tọ ẹ ìbéèrè yín tẹ nísàlẹ yọ zakatul fitr fún student àbí sàlẹ yọ fẹni tó bá wù wá abalẹ yọ fún imam òfin tó de ni pé ẹni tá a yọ fún kọjá láìní hmm. tó bá yẹ pé student lọ́ba já láìní ká fún tó bá sì jẹ́ pé imam lọ́ba já láìní ká fún gbogbo ẹni tá a bá fẹ́ fún kárípá láìní ni àmọ́ tó bá jẹ́ pé ẹni tá a fẹ́ fún ọba já láìní tó tún jẹ́ fámìlì wa á òun ló ní láadájú torí pé gbàládàá pé yọ zakatul fitr ẹ̀ tún ní láadáa pé sokun ẹbí pọ̀ àmọ́ ká ṣàkíyèsí o kìí ṣe bí bàbá wa o kìí ṣe bí màmá wa o kìí ṣe bí ọmọ wa o kìí sì ṣe bí ìyàwó wa àwọn ẹni tó jọ̀ràn yẹn lórí wa pé ká náwó lé wọn lórí kìí ṣe zakatu níbẹ̀ láàrin wa àtàwọn. ṣé ẹ̀ka tí mo béèrè ní wípé ṣé a lè yọ fún ẹni tí ò kì í ṣe mùsùlùmí. Hmm. ẹni tá a yọ fún yóò jẹ ẹni tó ṣe pòun náà ń sọdún tí ó fi rí nǹkan jẹ gẹ́gẹ́ bá nàbì sallallahu zero zero sixty two eighty sixty four thirty lè láǹfà láti pè sí zero zero sixty two eighty sixty four thirty. hello. aleykum. aleykum salaam. abdulrasheed láti sẹ́yìn. ẹ ṣeun. ẹ jọ ṣé nínú àwẹ̀ ẹ lè gba ìyàwó ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ sẹ́yìn lè kí ìṣe àbíkẹ́yìn ó ṣe nǹkan kan tí ò ní mímọ̀ ní ìjáde lára wọn wọ́n ní ní ọ̀sán Ramadan sí àwọn lè súnmọ́ ìyàwó àwọn láì bá lò bíi káwọn kíìsì àbí káwọn ọ̀gbìn mọ́ kò sí nǹkan tó burú nínú eléyìí báyìí lópin ìgbà téèyàn bá ti dára rẹ̀ mà ẹni tó dára rẹ̀ mà tó mọ̀ pé ọ̀wọ́ pọ́ǹkà fẹnukẹnu pẹ̀lú ìyàwó ni kì í ṣe pé àwọn ọmọ exchange tọ́ torí tó bá ti gbá tọ́ tiẹ̀ tó bá gbé mi tiẹ̀ bọ́ ọ̀nù Ramadan àjọ ń bàjẹ́ mm. àbẹ́ni tó mọ̀ pé tóun bá ti dì mọ́ ìyàwó òun àtọ̀ jáde láàárọ̀ òun kíákíá èèyàn dáràn tọjọ́ nù o ọjọ́ bó ṣe jẹ́ kéèyàn wá sá fún ló ti dáa jù ẹjẹ́ lè oṣù. hello. salaamaleykum. maaleykum salaam. afa adébáyọ̀ ló sọ̀rọ̀. màá ti ń gbọ́ yín. ẹ ǹjẹ́ mo fẹ́ bi dókítà léèrè ni. ń gbọ́. mo ní ìjẹ́ ṣé mùsùlùmí ó lè sin ẹlẹ́dẹ̀ ta. Mhm bó tilẹ̀ jẹ́ pé eléyìí ò tí ì ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ nípa rẹ̀ lónìí hmm. ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run ọba kò tọ́ kí mùsùlùmí ó sin ẹlẹ́dẹ̀ nítorí pé lábẹ́ òfin ọlọ́run ntọ́lọ́run bá ti ṣe léèwọ̀ kìí ṣowó nínú òfin ẹ̀sìn Islam inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́run bá ti lè ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà ti dèèwọ̀. Hmm. bàbá wa aláàjì Dr àwọn là ń gbà lálejò lónìí lórí ètò ìlànà alquran àti sunna hello hello ẹgbọ́n sókè o àgbẹ̀ni ah, ah, yẹn dáadáa hello zero zero sixty two eighty sixty four thirty ọ̀dọ̀ nọ́mbà tí ẹ̀ ń pè é sí zero zero sixty two eighty sixty four thirty lórí àkànṣe ètò ìlànà alquran àti sunna hello sàmú àgbàntìlá. náà àbúrásì ni láti lọ rìn. ìbéèrè tàbí bí o sọ̀rọ̀ nípa ẹ̀rọ àkókò ní ìdájọ́ àwọn àfáà tó bá ń sọ̀rọ̀ lórí rédíò tí wọ́n ń sọ pé èèyàn lè fi owó yọ sàlọ́ọ̀lì fífi tí wọ́n ń kọ́ òdìsọ àwọn èèyàn lẹ́yìn tí a sì ti gbọ́ nínú ọkọ̀ tó ń kọ́ wa pé a fi owó yọ. a ti ṣe àlàyé pé a fowó yọ lẹ́yìn náà ẹni tó bá mọ̀nà látọ̀ hmm. ànábì lọ́lọ́run sí wa alukur'ani lọ́lọ́run sọ̀kalẹ̀ fún wa gbogbo ntẹnìkan bá sọ tó bá ti tako alukur'an àbọ̀ tako sunna tó tako lànà alukur'an àti sunna ó sọ sápò ara rẹ̀ ni. Hmm. so òfin ọlọ́run ọba ó ju agbára gbogbo làákàyè tó lè gbé wa lọ. Hmm. torí kò síbi làákàyè rẹ ti lè jiná tó ó rí tẹni tó tún jiná ju tiẹ̀ lọ alukur'an àti sunna ni wà ń bẹ wọn ju gbogbo wa. Hmm. ká bẹ̀rù ọlọ́run ká yé sọ ìsọkúsọ fáwọn èèyàn ká yé sí àwọn èèyàn lọ́nà ká rántí pọ́jọ́ kan ọjọ́ kan tí gbogbo ó dìde rojọ́ wájú ọlọ́run tó bá mọ lórí ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ nìkan ó tú ọ lẹ́rù kátó wá pé wọ́n tún di tàwọn míì tó sì lọ́nà rù ọ́ mm. kọ́lọ́n ọba ọmọ sí wa lọ lórí ibu. amina ẹ jẹ́ ń gba ìbéèrè kan sí i pé jẹ́ ká tó kú ọ lórí ètò yìí fún tòní ìbéèrè kan sí i lórí ètò. hello. hello. sáwọn àlè. aleykum salaam. sáwọn àlè ló ti máa sọ. ẹ ṣeun. ẹ jọ ẹ kíní ẹ tó jẹ múdù yẹn bí agolo tó yẹ bá ní nítorí wọn sọ pé tẹ bá fẹ́ràn bí ọwọ́ lè yẹn lè fi wọn. bí agolo jẹ́bi bí agolo mi kìí ó tóbi mélòó sí ẹ̀sìn wọn bí wọ́n sì bá fẹ́ lò. bá fẹ́ dán wọ ẹ̀kún ọwọ́ yín méjèèjì tọwọ́ yín ọ̀bá tóbi jù tí ó kéré jù ẹ̀kún ọwọ́ yín méjèèjì nígbà tá méjèèjì pọ̀ ẹ wàá da àgbàdo sínú rẹ̀ àbí àbí gàrí kan ẹ wàá agolo mélòó ẹ ṣeun ẹ̀yin tí ẹ ti ń pè sórí ètò mi ò ní láǹfààní láti gba ìpè míì mọ́ àkànṣe ètò eré ìtì ẹ̀rọ ọlọ́run kan tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ ó ní ẹ ti gbọ́ èyí tẹ̀sí láǹfààní láti pèsè adúpẹ́ fún ẹ̀rọ ọlọ́run yìí lànà alquran àti sunna eléyìí ti dr sharafudin gbadeboraji tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ ní orí ètò yìí ti ẹ̀rọ ọlọ́run kan tó ṣe onígbọ̀wọ́ ẹ̀rọ dr sharafudin ẹ̀rọ ni gbàdúrà fún gbogbo múmi ní àti múmi náà tó ń bọ̀ wá tó rọmọbọ́n náà wa kọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́run ọba kò sí wa lọ́kàn nínú ẹni tó ṣe pé ó ti bọ́ okùn náà kúrò lọ́rùn wa nínú rọmọdọ́nà yìí ọlọ́mọ àti rọmọdọ́nà yìí ní àgbàmọ́ fún wa ọlọ́mọ bá kó tó jẹ́ ká rí mi ká tún rí mi ká tún rí mi ní pẹ̀lú àlàáfíà àti bíbò àṣírí ẹrú ọlọ́run fi ṣe sábàbí ètò yìí báyìí ọlọ́run ọba kó jẹ́ kọ́wọ́ rẹ̀ ọmọ àròkè ọlọ́run kó bò láṣìírí láyé kó bò láṣìírí lọ́la kìyàmà ọlọ́run kó gbàdúrà gbogbo wa. dr sarafuddin gbadebo raji àwọn ni wọ́n ti dá a lẹ́kọ̀ọ́ lórí ètò ìlànà alukoran àti sunna ẹ̀sàkùnláì kárí àmì sàlámù alaykum